جزاك خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفة فولان وبالا نجلو أنت رأيكي أتيجي فماك سوى بيدا olùfẹ́wà olùṣìpẹ̀wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́nkún ọba nábi náà tàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà lọ́mọ sáà ṣàánú wa láyà tálẹ̀kẹ́ àmọ́ nígbà tá a fi ń sin ìdánilẹ́kọ̀ọ́ ní òró ọjọ́ òní onírin kọ́lù mufid alákìtàbù tawhid kíra bàbá wa muhammad bin abdul wahabi kíra bàbá wa muhammad bin sálẹ̀ al-uslimin ti sọ́rọ̀ rẹ̀ lọ́mọ bá a sanwó àfáàyàn lẹ́sàn rẹ̀ على قرآن الكريم على لا إله إلا الله ẹ̀kùnkí àfáà ń kọ́ alọ́ nípa ọ̀rọ̀ tawhid nípa mọ́lọ́n lọ́kàn níta ń ká náà ni gbólóhàn lẹ́bí sọ pé iná rúkọ wọ̀tẹ̀má ìmúwàtíwà láṣírìkùn kí a máa kọ̀kọ̀ kí máa sún dì mara máa sún mọ́mọ́tò kó máa sún málé kí máa lò ogun ṣírìkù ni kò ká àwọn yẹn mímọ́ lò kọ́sọ̀ pé fún wọn ọ̀sọ̀ lásán nílé ìkọ̀sọ̀ àbúrò ń bẹ̀ àmọ́ ò ká ogun tó mọ̀ pé ọkà tó sọ́wọ́ yìí ó agbára ni àbí ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣẹ́wọ̀n ti láti ṣírìkù ni ẹbọ ni ọlọ́mọ ṣe wá ní ìṣẹ̀bọ̀ náà bá àwọn afáwa ní àpá ẹnu lórí ọ̀rọ̀ ẹ̀máìm fẹ́ pé ọba jẹ́ ìta súnmọ́ra tó ẹgbẹ́ nọ́ọ̀sì kùrán nìkan nìkan ni ní ó ń lè tí wọ́n dì lọ́pẹ́ nọ́ọ̀sì kùrán nìkan ni àbí ọ̀rọ̀ àníbi sí nìkan ni àwọn fáàmì ní kùsà burú ń bẹ àwọn fáàmì ara ọ̀ the best thing wọ́n bẹ́ ka kùrán kọ́ ka kùrán ibi wọn bá máa súnmọ́ra di wa ìta àkàgbẹ̀yìn náà ni àwọn tó bá lọ hajj kí wọ́n fọ́ ra kàábàlà kí wọ́n ara wọn àbí kí wọ́n fi gbọ́ ọmọ wọn lára pé wọ́n ń dáàbòbò ọmọ wọn ìfẹ́ gbogbo ilé ìkọba mu ló fi mú àdísì sẹ́nà Umar ibn Khattab radiyallahu anhu nígbà tí sẹ́nà Umar sọ fún ajẹ́rẹ̀ al-aswad ní ajẹ́rẹ̀ tá a máa kí sá máa bẹ̀rẹ̀ tàwáfù yẹn ó ní inni a'lamu annaka hajarun Umar ní wallahi mo mọ̀ pé dájúdájú òkúta ní ẹ́ láti dúró wala tanfa kóòlì sì sàǹfà nígbà fún ni. لولا إن أني رأيت الرسول صلى الله عليه وسلم يقبلك ما قبلتك كي بعد مولك أنا بكيسة بكيسة بكاتدوني أفهم ما أقبلون ولا قوكني بقوله والتوالة قولوا التوالة من جبه شيء أن يتلقونه على الزوج ذلك أنه ما لفوا قواتي يعو ما لفوا يزعمون أنه يحبب الزوجة إلى زوجها والزوج إلى امرأتها امرأته أنا نكون هو قي يوفى قوما نفي يوري يوفى كي أنا ما نفي قوري يعني أقوفني منك كل جيو كل جين كمين وهذا شرك إليني أبوني إليه وان سيدك يقوم يوفي كم بريمي كنما إلي بما بما نليل ودوما كها lọ́jọ́ ògùn lọ́jọ́ náà àbíkí nìkan tí ó bá sọ́nà bí wọ́n máa wí bí ó bá sọ̀kọ̀ ẹ̀sùn ní wọ́n ti wá á ẹni tí mo fẹ́ nì kó lè gbà lákà lọ àwọn tó ń síbẹ̀ ń ṣe àmẹ́bọ̀ ni wọ́n á gba sírùkù ó di ẹbọ ni ọgbọ́n mo sọ̀rọ̀ làwọn bí ọlọ́ọ̀bà náà wọ́n á gba sírùkù eléyẹ̀ ẹbọ ni lè ليس بسبب شرعي لكن سيونا شريعة شريعة بك على لي أنا شريعة بك على لي وفهم فيها المبدلون بقلون يقول لي فيها بقلون في شريعة لوكا وما يرى ذلك لا قدر للمحبة عندما تقول شريعة بك على لونا قدرني بقلون يقول لي فيها ومثل ذلك البدلة يعني ممكن البدلة البدلة إنه ما أسلم ما أسلم أوكا وما يرى ذلك لاني والبدلة خاتم يشترى عند الزواج هنا ني فوكا كما تا بكاو يا مارا ما بابا دياو يدعو في يد الزوج مو في توب فإذا ألقاه الزوج يقوم في شعوره قال المرأة يا أول ما إني إنه لا يحبها يقول نفهم من يقول فيهم فهم يعتقدون في النفع والضرر nígbà tí ó ka yẹn ó ní àǹfààní ó dẹ̀ ní ìtàlá يقولون إنه ما دام في يد الزوج wọ́n gbà pé tí ó ka bá ti wà lọ́wọ́ ọkọ فإنه يعني أن العلاقة بينهما ثابتة ẹgbẹ́ kò sí ìtúlé yẹ wọ́n fẹ́ra wọn ni àlàáka àtìkọ́lá ni wọ́n ti dúró nìyẹn níbi àwọn tó máa ń sùn mí máa ń sa àwọn ògùn yẹn ọlọ́run kó lọ́wọ́ mbẹ̀ wọ́lọ́ ax wọ́lọ́ ax bẹ́ẹ̀ ni wọ́n máa ti rẹ́ pé ó sì yẹra wọn náà wọ́n ti rẹ́ pé fi ti bá kò yìí ọkọ yóò máa rùn síyàwó ẹni ìyàwó yóò máa rùn sọ́kọ ẹni wọ́n máa ṣe tó fi nífẹ̀ẹ́ ara wọn wọ́n sì máa ṣe tó fi yàrá wọn eléyìí ṣírkù ní gbálùkùfùrù ni báwo ló sọ́kùrù bákọ́rà nípa ọ̀rọ̀ àwọn àjẹnú من قوي ما نبي سليمان كي سليمان كفر ما يلا ذلك شنو انتوا شناني أكثر بروكو يكون بين المرء وزوجه كما تقول والله تعالى أعلم حديث عن إمام أبو إمام أحمد لبوات أميم أبي داود فإذا وجدنا على هذه نية إباب بن قشان نية فإنه من الشرك الأكبر ọwọ́ náà wọ́n sí kékeré wà in lam توجد هذه النية لا بد أن تحرقني فهي بعيدا ألا تصاحبها وفي تشبه بالنصارى إليه جنة دعواك أن تشرك أصغرني بل ليه تشبه والنصارى تقول وقع تشرك جاءوا يا عمال سن وقال أهو ما تقول وقعنا islam lónìí wọn ọkọ ẹ̀wọ́n máa fòkà sí ìyàwó lọ́wọ́ ẹ̀wọ́n máa gbé ọmọ ní ìta fún àní àádọ́ tẹ sábò bí nasara eléyìí kọ́ sáwọn nasara ni rẹ̀ àná àmà kó zọmìn hùm frank ọkọ̀ lọ́wọ́ ọ̀nà ìyàwó nasara tó lè kọ́ ó di wà gbogbo eléyìí rí gbèrè ìjọba burúkú ẹni pé àwọn àfáà bíbá ẹ̀ wọ́n tún àfáà ẹ̀ láti máa justify rẹ̀ ó ní anábì gan ní kẹ́ fòkà sí ìjò mẹ́rin àdá ìgbìmọ̀ àmì ìjọba yẹn ẹni tí anábì ní kó mú ọkà gan wa kò rókò amú wa kò ló kò tó lọ́wọ́ rẹ̀ ló ti lè fẹ́ yàwó àmì kò sọ̀tẹ̀ dáàkì ó ní kò tó lọ́rọ̀ òun anábì ní bó ṣe òkà òkà lọ́dún òun lọ anábì kò tó ṣe òkà tí ọ̀wọ́n àwọn olórí àwọn asúra pé àwọn rẹ̀ kò mọ̀ jẹ́ ẹ̀dá àti ẹ̀ ó di yíwa ọlọ́mọdé àfúrà yíwa lọ́ba ẹ̀yìn kan ní az-zahab fàhíyà nílò bí rọ́jò sí al-mahadoro sáàbì tí wọ́n yẹ pé góòlù ni lọ ọkùnrin nígbà pé ajínà sí ni completely àwọn wa lọ́pùsùn zahab kò náà ni kí ẹ máa wọ góòlù sára فهي إما من الشرك أو مداعد النسارة أو تحريم النوع إن كانت للرجال ثانيا يا أن كما تتوى مني أنا أقول إما من الشرك يقول بوني وإما بيقول مداد النسارة بيقول كي كي نقص عن النصارى أبي أو تحريم النوع أنواع إن كانت للرجال ذلك بوني حرام يصبح لديه إن علت باسم ذلك فهي جائز لأنها خاتم من الخواتم كما ما يتعيه كده كنت ثاني شو سكري فقط يا نتال بيعوني كده سكري جوزني يعني إليه أخوة فقطوني إليه كتابرون به وقوله شرك أيوه الشرك مباهي قال هي شرك أصغر أو أكبر ليش فكرنا بشرك لاني نقول بحزم ما يريد الإنسان منها إن اتخذها معلقة متاكدا أن مسبب المحبة هو الله هي الشرك الأكبر إن اتخذ أن أنها تفعل بنفسها هي الشرك الأكبر يعني استداف من يملك شيء الشرك الأكبر هو لو عقيدة انتجوه لأنفي ما يريد الإنسان منها أول وين تو سما سما راي كم سوا دا هم كم سواني أما أنت سوا بكي دعوه نفهم تقوه نفهم الله باني اللي يوم به يوم هذا الشرك الأصغر وإن اتأكد مدوان لنيا أنها تسأل بنفسك أو كائن يفرق نفهم كلهم فهي الشرك الأكبر أقول لني الله سبحانه وتعالى إذا صوان بيه بولوبه على القرآن الكريم أبو بحديثي تدلي عن عبد الله بن حكيم مرفوعا ثم قالوا عبد الله بن حكيم مرفوعا رأي إسماعيل كلمة مرفوعا ها ها اه دي مرفوعا اه اولا لا لا طول lóni tẹ́lẹ̀ òwú ọlọ́ba àdìsí pé agbésẹ́lẹ̀ ọ̀dọ́bí sọ̀rọ̀ láwà lọ́wọ́ sí rọ́pà àwọn ìlànà sí sáà ìgbójú ọ̀nà lójú zó kéde máa kù fọ́ àrùn kéde irú ọ̀rọ̀ tí à ń fà káàkiri nàìjíríà yẹn bí kàdúnà yìí ọ̀rọ̀ nígbà nàìjíríà máa ti kéyìn ọ̀rọ̀ tó tọ́gbọ́n mi kí ni àdìsí yẹn tiẹ̀ kí ni afẹ́ àti fúlàgbé ọ̀nà fúlàgbé fúlàgbé fúlàgbé rọ́ọ̀kìnà tẹ́sílẹ̀ tàwà tẹ́sílẹ̀ tàwà ẹgbẹ́ Imam Malik lọ sọ̀rọ̀ yẹn àtiwá tẹ́rù ń gbọ́ lẹ́nu ànẹ́bì nìkan bí ká ẹ̀wọ̀n tó ń kà lẹ́bì nìkan kí láti afárò yẹn alẹ́lẹ́ ìmọ̀rọ̀fọ́ àná tí wọ́n ní ànẹ́bì sàtẹ́lẹ̀ lọ sọ́gbọ́n Imam Malik kò ń kọ́lọ̀ fún ká fóun kan sọ bẹ́ẹ̀ wọ́n kà ń rí àwọn àfa òun tí wọ́n gbà نعم ممتاز ها موقوف وشو ده فك له عن قفو شو شو نيبا منقطي منقطي كو مدربني يقولوا شو عندهم wọ́n gbé mọ̀kù sọ̀rọ̀ ló lórí wọ́n ní mọ̀kù mọ̀kù púpọ̀ ìfẹ́ àdìlámà bọ́yọ̀ tó túbọ̀ lọ àbí òtúbọ̀ lọ mọ̀rùfú bá mọ̀rùfú kàlàkà ní ìsìn ìdí ti lọ fún un ìsọgbọ́n ìsìn bá rẹ̀ sí lọ fún ọdún yẹn ìsọgbọ́n bá ti kílìmù ìsọ fún ọba lóyún kó ṣe sùúrù náà kó kó ní parí tìrì rẹ̀ Abdulrahman ìsìn bá bẹ́ẹ̀ parí ọ̀pọ̀ ẹ̀lúbà ni kò sí ẹ̀kẹ́ ní mùtìlú ọmọ yára sí àfọ nìkan bẹ́ẹ̀ pa ìwà tìlúbà ẹ́ lọ́mọ kàtàdùn bá sí ṣé mi ò sọ fún ọmọ ẹ́ kí ló kọ́ rẹ̀ kí ló kọ́ pẹ̀lú wa ẹ̀lúbà ní fà bí ẹrù dorodin ẹ́ alẹ́ ìjọba gbọ́dọ̀ lọ́dọ̀ bí sílẹ̀ ń jẹ́ kí ni marufo ìjọ ajé lọ́rọ̀ àtìdáwò táàbì lójú awángọ́ láti táàbì lójú afẹ́ ọkọ rẹ̀ hmm? àwọn nǹkan yìí mọ̀ pé wọ́n yẹ ká ti máa mú mọ́ wọ́n fẹ́ bèèrè náà ní kàmáà àlè ìtìdí tímọ́tì wọ́n ti kí n bèèrè mọ̀ kọ́ ẹ̀sìn ọ̀tẹ̀ ṣé o ṣé o engineer àfáà ní engineer ni mọ̀kọ́ ni ìdílọ́rọ̀ tàbí wọn kiri mọ̀kọ́ òfin wọ̀wí mu ń da sọ̀hà lẹ́kọ̀ọ́ tàbí ní malik ni ani mọ̀kiri mọ̀kófù ni àmọ́ bí tábì àbí tábì tábì tábì àbí tábì tó gbà anikiri mọ̀kófù ó di ebi wọlé rẹ̀ kẹ́ni màmá kẹ́ni màmá kẹ́ni màmá ó di ewa wallahu ta'ala alam wa alaikum salam bila. Gbèsè bá ń fọ́ rí anabi wípé anabi wípé anabi wípé dàgbàlẹ̀ kọ́ lọ́sọ̀ mi anabi kára rọ̀ sọ̀sọ̀ anabi wípé dàgbàlẹ̀ lọ́sọ̀ mi ní mú tẹ̀lé kọ̀tì ẹ̀kọ́ nígbà tí wọ́n kọ̀ sọ pé ẹgbẹ́ táàmì ìlú bá sọ pé anabi wípé ni mùrùsẹ̀ ọ̀sẹ̀ ọdún ọkọ̀ ni tó bá sọ pé anabi wípé ká lọ́sọ̀ bẹ́ẹ̀. ara ara o mùrùsẹ̀ lèyìn wọ́n ti wọ́n ní mùrùsẹ̀ lèyìn táàmì ìlú sọ pé anabi wípé mùrùsẹ̀ lèyìn ìfọ̀kàbínú ó di mùnkátẹ̀ tí a jùkẹ́ gbé mùnkátẹ̀ tí a gbé mùnkátẹ̀ lẹ́ẹ̀kan ṣé nípa ni túmú náà lọ sínú yí mùnkátẹ̀ mùnkátẹ̀ àníwá dọ̀ìf wọ́n jùlọ jùlọ mùnkátẹ̀ dọ̀ìf ó di ọ̀nà márùn-ún ní màtí wá kọ́ọ̀tù ẹ̀yìn lẹ́gbẹ́ wà lọ́bẹ̀ ẹ̀yìn sí o ìrámíà ẹ̀rẹ́ mọ́mọ́ fẹ́ bí ìgbà ọ̀rẹ́ tó ń bínú láàárọ̀ bìrìbìrìbìrì ẹ̀wọ̀n rẹ̀ ti máa bọ́lé bọ́ọ̀mà bọ́ọ̀mà gbàgbà oníkùtù bọ́ láàárọ̀ ìbẹ̀rẹ̀ jìnà wàá ní òrùkú gbọ́ wàá ní gbogbo lẹ́gbẹ̀ẹ́ kiri sí kàkẹ́lẹ́gbẹ̀ẹ́ lè kiri bẹ̀rù látìmọ̀ ọ̀rẹ́ rẹ̀ bẹ̀rù. aláwọ̀ sí rọrùn ọdún yìí mùnkátẹ̀ kọ́ọ̀tù ìpínlẹ̀ kọ́ọ̀tù ọ̀nà márùn-ún làwọn afáàfin wá ní tẹ́lẹ̀ mọ́tì kọ́ọ̀tù ẹ̀yẹ lẹ́gbẹ́ wa lọ́bẹ̀ yẹn ọ̀nà márùn-ún àbúrò anas ẹ bá sọ̀rọ̀ kan bẹ̀ ẹ̀ka kan ní mo fẹ́ kẹtọ́ bẹ̀ hmm? kamis báwo ọtúnjú mẹ́ta ilẹ̀ bá sọ̀rọ̀ kan bẹ̀ ha wọ́n ní mo ń kọ́ tẹ̀ náà mo ní ọ̀nà márùn-ún mo kó dáhùn sáà kan ọ̀nà márùn-ún láti máa rí mo ń kọ́ tẹ̀. Hmm? ẹjẹ́ alọ́kọ́lẹ̀ bá tó rà lọ láì Ismail ló ti dán ilé náà mọ́ọ̀dàl mọ́ọ̀dàl náà dúníyẹ mọ́ọ̀dàl ara mọ́ọ̀dàl kọ́lẹ̀ yìí ìkọ́kọ́ halẹ̀ jẹ́ ìpé ẹ̀tìrẹ́dì fún mi kalẹ̀ jẹ́ ìpàdà náà mo rí pé àwa ah, ìkẹrẹ́ bí o ẹ̀kọ́ fẹ́ dẹ́rù bà mí pé kí n pé ilé ìgbìmọ̀ modelis ẹ̀yẹ́ kí ni modelis ẹgbẹ́ dákọ̀ ẹgbẹ́ dákọ̀ yẹn kí ni ẹni model kí ni model ẹni kò tún bẹ́ẹ̀ kò dọ́gbọ́n ara o model olóyè táwọn méjì kọ́ jẹ̀lera wọn ó ní one two five ó fún three four ó ní one two five oye ó ti pé kí ni one two three four àbí ẹ̀kọ́ lórí ni àwọn ni one two five mo ó dẹ̀nu oye mo ń kọ́kẹ́ gan one two three five two four ó di wa àti ní méjì báyìí nìyí mo dẹ́lìs òun kò fo chain tiẹ̀ ó chain ọ̀rọ̀ ni kò fọ́n fi mọ̀ aládùúgbò òun náà ni Aisha mọ́mọ́. ọwádé ọmọ kẹrẹ jẹ́ Khadija ọjọ́ Abu Khadija ni àwọn ọmọ gbogbo aládùúgbò ní ọmọ ìṣẹ́lẹ̀ gini Abu Aisha ó tíjọ kọ rẹ̀ wọ́n bá mọ̀kọ́ ẹni yẹn ní bóyá kọ́tọ́. àtúntò wọn ṣe sọ̀rọ̀ ní títí àdìsọ pé níbi wípé ọmọ sẹ́nu àwọn kìí kó ń gọ láìsí ya wọ́n fi mọ́ máa ń fún kíní ẹ̀rọ kẹ́sì máa bẹ́ẹ̀ sí mo rí kiri kàrà yìí ni. àá ṣé o nǹkan ọ̀fẹ́ gbọ́ o ọ̀fẹ́ rẹ̀ ọ̀fẹ́ gbà o ọ̀fẹ́ rẹ̀ padà sí fún ẹ̀yìn náà nìjẹ́ akọ́lọ́jẹ́ ìmọ̀ àwọn adùsọ̀rọ̀ ọ̀jẹ̀ wà àyájọ́ pé mu'allak mu'allak ìkọ́ lábúdẹ̀ rẹ̀ ó di mu'allak ó di ibrahim ismail lókè sí ọ̀nà márùn-ún ní mọ́tí court alimu nkọ́tẹ̀ ọkọ̀ kìí sì bẹ̀rẹ̀ kìí sì kárí kìí méjì lera wọn ó pe mọ̀ nkọ́tẹ̀ pé one two four five six two three model kẹwìyẹ méjì lọ́kọ̀ tẹ̀lé wọn one two five ọkọ̀ three and four oye mu'allaf kuma 2 3 4 afuwan na brussels ìparí náà ló ti pò ń lọ 6 ọwá ní 1 2 3 4 6 àti 5 ìparí ó di wà ní mọ̀jálì ti kíkẹ́ di okọ̀ rẹ̀ náà àrùn nìyẹn a máa rántí wọn dáadáa ó di wà ó wà very very important nípa pẹ̀lú láyé wa tí ogun kan ti kúrúkú musu yìí ó di wà حديث سبب قالوا مثل عن مرفوع يقول له تعبي أبي موقوف يقول له تعبي أبي أتباعه تعبي أبي مقطوه ودي يجب أن بمبان ولا مدفر أيوة نعم فأنا حديثي مرفوع يقول عليهم به نعم قال عن عبد الله بن حكيم مرفوعا من تعلق شيئا وكل به رواه أحمد والترمذي àti bá sùn kamara á pàtì pẹ̀lú nǹkan yẹn wọn ti alakasi àni wókìlà bíi ẹ bá sùn kamara tí wọn á pàtì pẹ̀lú nǹkan sumara wọn náà wọn fún wa malé wọn akọlọ́wọ́n náà pàmò sí ọlọ́wọ́n máa pàwá sí ọlọ́wọ́n ti pàwá sí ọkọ̀ pàyà sí ọkọ̀ dáná nù ó ti yẹ alọ́fàtà àwọn afásùn náà pé àwọn tí wọ́n ń sọ àwọn nǹkan má àwọn gani wọ́n invite àwọn àlùjànnú àwọn gani wọ́n invite àwọn kékeré àti nílé wọn ó di wọ́n ti ní network pẹ̀lú wọn nù wọ́n ti ní network pẹ̀lú wọn nù ó di hàn tí wọ́n bá ní network tí wọ́n pe network sim yóò dọ́dọ̀ rẹ̀ àwọn bá ti sọ gómìnà lé òtún ní ó lè kà bí ó ti bíra bí ó ti ní network pẹ̀lú wọn nù ó di hàn nǹkan ní ìmúra nílẹ̀ àwí nù àwọn alẹ́mọ́lẹ́ gẹ́gẹ́ bí kò sáájú àbúkọ àwọn yẹn ń sàtìyàn mẹ́kànnà yìí ó mi ò network wọn lọ́rùn mi ò network wọn sí ìdọ̀ mi nì òun tó pa á pẹ̀lú pẹ̀lú wọn wọn sọ pé nǹkan ọ̀dà ọ̀tún lọ́dọ̀ wọn kúnnú bá wọn yẹlẹyẹlẹ wò wọn gbé nǹkan sí ọ̀la bàbá àwọn ẹ̀kọ́ sí láàrin wọn gbé ní always bàbá àwọn ẹ̀kọ́ sí láàrin wọ àlù sínú pẹ̀lú àgbẹ̀dà ká lọ àwọn àṣírí ń bẹ̀ ọ̀rẹ́ kí wọ́n àṣírí rẹ̀ ọlọ́ọ̀ni àṣírí ti mùsùlùmí kí ni ọlọ́ọ̀ni ìlẹ́rà àtìmáwò rẹ̀ ó sì kí ni pàdé ó hò dìrà ó lè ọlọ́ọ̀lù làwọn kò tó dáa jùlọ wọ́n ti kọ́nà ọba wọ́n ti kọ́nà ọba lọ́nu kí ló mú wà lọ́ba naam. أي اعتمد عليه وجعل مهمة مبلغ على علمه كيف أمس سورة أي من تعلق شيئا تبصر كمارا اعتمد عليه تبصر كمارا ينساوي يسمي

اعتمد عليه وجعله حمه ومبلغ علمه وكان يؤلق رجاؤه فيه كان فيه وفي أوفة سنون كان وديوا وزوال خوفه به ويبير كلكم بعض ما بسوا ملهم وديوا ونليه وما بالهم وما بالهم ودي وشين نقرة في سياق الشرط هنا نقول شيئا نكره نوال نكره بأنسين تشوني كان أنسين دي باسو مرضو فكاسين أنسين أوليوا أول نكره لي كيكيرين أنسين تباسو مالي يونيو أبدونيو كذا kọ́lá bọ́ ìgbà mi dáa sí mẹ́fà àwọn yẹn máa súnmọ́lé mi bá súnmọ́lé lórí ọlọ́ọ̀kọ́ pẹ̀lú nǹkan yẹn ni tẹ̀ ọmọ jẹ́mí àṣà gbogbo nǹkan lókó sínú من تعلق بالله سبحانه وتعالى ومن تعلق بالله الله سبحانه سبحانه وتعالى وجعل رجته ورجاه فيه وخوفه فيه يقول ربك لنوبا يتجلسك ولوبة ذكر فإن الله تعالى يقول ومن يتوكل لله فهو حسبه ربك لنوبة ولنوته ومن تعطيك وكان قدي اي قافية على تكونهم ولعانا كان الدعاء الرسل واتباعه عند المسائب الشلائب حزن الله ونيم الوكيل نصر كي اما نبي الله با اما مليم اما وان مسيدة اما وان اتبا با نسرو حزن الله ونيم الوكيل الله ونيم الوكيل قال ابراهيم اين اهلك في النار بلال إبراهيم وينما وصلتنا هنا وقال محمد وأصحابه عينة لهم إن الناس قد جمعوا لكم فاسفعتهم بينا نبنا ويبه نبعث مقوي آه الله وكاتب كل عجوه إيه إبو هايا نعم سنوي أحزن الله ونعم الوكيل ثم ذا طوانا لبا قالوا وكل عليه أي أسند إليه وفد أتبعت أحرم كاين قدين ọlọ́ọ̀bá subhanahu wa a kọ̀ láti ọlọ́ọ̀bá ọlá Qur'an al-Karim ọlá aláìlọ́lá ló báyìí àbí ẹ́ ọlá rábìn akṣáàmù ta'alù ó di ọ̀nà mọ́jà àti Alaikum salaam dùnà. Bẹ́ẹ̀ni, àwọn mí tún bẹ̀rùn. Àwọn mí tún bẹ̀rùn lọ́ọ̀fù ọdún mọ̀ sọ pé tí àwọn afá bá rí nǹkan kan para ti ẹ má máa kàn dé ní àtúntò ó di wa àwọn ọkùnrin ojú báyìí ọkọ̀ ní ìtumí sí àbá kàlùmí àti ó di wa wallahu ta'ala alam tọ́lọ́ wọn fẹ́ dáwọn ìyàwó ni ló fi àwọn àwọn arúgbó àti márùkù kárì àwọn awo ìwọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ lálùbẹ̀rẹ̀ ẹ̀mọ́ àwọn awo ọ̀rọ̀ ẹni tó fẹsẹ̀ nílẹ̀ jù nínú àwọn àwọn afáyẹ̀ bí ẹ bàbá tàǹtẹ̀ kásíra rẹ̀ yìí ó kú sí pé tààrẹ̀ láyé síra yìí fún wa nínú àwọn àfọ àtàwọn yẹn rẹ̀ sì láyé ń kọ̀rọ̀ tààrẹ̀ àbí kọ̀rọ̀ tàṣíṣe tábàrì ni lẹ́m tábàrì àwọn náà àfọ àtàwọn yẹn rẹ̀ sì ti lágbàáyé àbáyà máa fa nínú ọ̀rọ̀ tààrẹ̀ àti kọ̀rọ̀ tàṣíṣe àmọ́ àfọ àyín kìlọ̀ fún wa pé about ninety àbí kìlọ̀ pé. nínú àwọn àjí inú kọ́wánú tọ́wárí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mihnab ní ọ̀kan ẹ̀lẹ́kẹ́jẹ́ mihnab lókùrò ní ó túbọ̀ ní tìmọ̀ nínú kọ́kọ́rọ́ fún ó di yéwà fún lè rí yìí ń fi ìwà ikú ọmọ ènìyàn kéde máa sùn ní àtàlẹ́bí ọlọ́ọ̀bà ọmọ ènìyàn kò sí ní kò sí ní ní kíkọ́ àkànbẹ̀ ń pè ní ẹni wọ́n fa àmọ̀tẹ́bílà yìí ọkàn nínú àwọn àmọ̀tẹ́bílà náà àwọn àmọ̀tẹ́bílà náà àti ìlànà ọ̀dà àmọ́ nípa lúgà ooo àwọn yẹn bẹ̀rẹ̀ sọ̀tẹ̀ ara àwọn afọ́sọ́nà máa rí fẹ́ síká ẹ̀gbọ́n nǹkan tí ní ti fi dán ní kẹsàf ó di wa síbi lè rí mi ìmọ̀ ẹ̀kan ò lè ní ó di ẹ̀ máa ya ẹ̀ máa ya ẹ̀ máa ya ẹ̀ máa ya àsìkò yọ ó di sáàkùn mi sáàkùn mi hùnà wọ hùnà kù ó fi tààlé fún bí àgbà àwọn ilé ìbọn náà ni wọ́n ní you can't get knowledge o lè get knowledge kọ́ máa refer sí ni ẹnìkan a kò lọ́wọ́ àtàkùn ó yé wa wallahu ta'ala alam náà gbogbo afa kan fi wá àgbẹ̀ náà mo tún fi yan afáyẹn fún yín mo ń pè ní ìfẹ́ àgbẹ̀ gbogbo wa kẹ́ pàdé mẹ́tẹ̀kùtà pẹ̀lú ẹ̀ ah, mo á wọlé lánàá mo máa gbọ́ sí sọ̀rọ̀ kan tí wọ́n ń sọ̀rọ̀ kọ́ǹtì kan wọ́n ní kọ́ǹtì kan ìlú kan bẹ́ẹ̀ pé sí kan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kan lòun nígbà tí wọ́n ti ń fi sìgára gbà yé ọ̀ṣẹ̀rẹ̀ à wọ́n ń dínú yẹn rí bẹ̀rẹ̀ kan lòun nígbà tí wọ́n ti ń fi sìgára gbà yé ó dé yín ó dúdú pé ó sọ̀rọ̀ nípa Iran ó ní àwọn Iran kan ní asọ̀rọ̀ turkey náà ó ní turkey wọ́n sọ̀rọ̀ kéèkì àwọn estate wọn àwọn lú wọn tó square meter bíbí square ni in every square meter kọ̀ọ̀kan máa fi wà mẹ́ ní turkey ní láàfin wà ní Saudi ó sọ pé wọ́n wà ní Saudi ó lọ́nà tó mọ̀ àwọn turkey tẹ̀sílẹ̀ ọdún ti kéèjì ó sọ pé president wọn ni president wọn tó wà ń bẹ̀ mí sí akọ̀ rẹ̀ mi ò lọ́dẹ̀ mi ah, ó ní alùsùnà ó ní ọdún fifteen years tó lórí oyè ó lọ fry gan-an ó àwọn Americans wọ́n wọ́n náà ti rí pé wọ́n rẹ̀ ó wá ní ó rẹ̀ káwọ́ Iran ó rẹ̀ bá ó ní ẹjọ́ lọ Iran kó tó nírọ́ kó tó ní Iran ló fà á bí wọ́n ní pọ̀ láwọn ọjọ́ tí ẹ̀ bá wò wọ́n ń dàgbà nígbà wọn ń polongo Islam wọ́n kò fẹ́ máa sí ìlú báyìí ilẹ̀ Yorùbá yìí ọlọ́pàá ti Iran gan lọ ó di fún ẹni pé òun yìí nìsí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn pẹ̀lú àrídájú ní àwọn gbogbo ìdẹ̀lọ́ lọ́n tiẹ̀ wọ́n tó ọlọ́bẹ̀ ọkàn ká àbúkà gbọ́ àbúkà ìbí ọ̀nà ìbálẹ̀ ó di wa bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam náà. ẹni àwọn tó kọlu yẹn ẹ̀yin wa ẹgbọ́ ni àwọn súnà ẹni súnà yorùbá ẹni wọ́n ní sọ program yẹn alẹ́mọ̀ àmọ̀ wọlé ní ojú àwọn ọmọ gbèsè òun bá jó wa ìfáàdùn láti jókòó àkọ́jọ́ bùkọ́ngbọ̀ nígbà máa gbá ìṣe àkàdé báyọ̀ á ìṣe àkàdé ni máa lè jókòó máa lè jókòó láti gbọ́ no no àwọn asia countries ẹni asia countries ẹni ó di yíwa wallahu ta'ala lọ́nà wọ́n alùpùpù sẹ́rà ń bẹ̀rẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ àwọn àti sẹ́kì sàwọ́lẹ̀ bẹ̀rẹ̀ ìgbẹ̀ fẹ́ tó láàrin àti ìpàdé àti ẹni tó bẹ̀rẹ̀ ìgbẹ̀ sátẹ̀ nínú ìlànà àti ìpàdé bẹ́ẹ̀ ni ìṣèlérí méjì àwọn máàlì kìí pé ẹ má bí mi lẹ́tìlì pẹ̀lú pẹ̀lú tọ́jú náà wọn náà ti dédé dáàmú ọdún ìsàwọ̀ ẹjọ́ kan náà ni ọdún léyà ni dímẹ́ta lẹ́yìn ọdún ẹ̀sìn ìsàwọ̀ lọ́nu náà kí lára mi ti fi ìṣẹ́ púpọ̀ ẹ̀sìn ẹ̀gbà wẹ̀ àmọ́ ọdún léyà àgbà pé ibi ìtẹ̀kùbíyèsà máa ti lọ sí ìdì abáde ìdì ìparí nù onífàǹsẹ̀ tìkùbí a sì jọ léyà a kàkàdé kúrò níjọ léyà láti máa ṣe títí tí a sì jọ léyà a sì jọ wá ní a sì jọ kọkànlá a sì jọ kọkànlá a sì jọ kẹrìnlá ó di tọ́ba dé mìíràn gbọ́mọ̀ gbọ́ ni láwọ́ láwọ́ ó ní ọ̀rọ̀ lórí àṣírí àyè ní sẹ́gbọ́n tó bá ti ṣe ká. tó láti kókó ní bá mo fẹ́ fún mi mọ̀ pé lọ́dọ̀ lọ́fẹ̀ tó ń bá ló lọ́wọ́ àgbẹ̀. ní ara àbá àwọn àwọn olùkọ́ ìfẹ́ fún mi pé fún àwọn bàbá bàbá rẹ̀ tó sábà òun sájà òun nígbà sájà òun yẹn yẹn Yorùbá ṣe àwọn tó mọ̀wé lé wọn láti máa kiri wọn lọ́sọ̀ọ́ fi bá wa jà ó náà ó wà ní ìgbà omi ìgbà táwọn àti ìgbà ìyá áńtà nàìjíríà omi ìgbà ìyá fọ́ọ̀mù ó náà rẹ̀ ó ní ikú wá fẹ́ jáde wọ́n sọ pé irú ìkòrò gba ọ̀dọ́ wọn hmm. ni wọ́n sí ìdá wípé sábà ti kékeré ó ní àṣà àti dánáta ló ṣe kí ní sí àwọn tí ó sáré àrùkò ó náà kàrí egun yẹn tó gbó pẹ̀lú gbọmọ rẹ méjì ni ó sì ti ríra òun náà sí tómi ó ní bá kóyè bá kóyè bá ó ní àti steve bàtà ní lọ́dọ̀ àpá àwọn ẹni lókè níbi ní kàlẹ́ dáadáa pàtó náà bá àpáta òkú pé káàkiri ní ìkànnì wàtò bíi ẹ̀yìn tí ọdẹ sára mọ́ ìpínlẹ̀ ó ní aṣọ ìṣíbẹ̀ tó ní abẹ́rẹ́ báyà wọ́n ti lé ìpín kí làpá àti ìṣèlú tuntun lọ́dọ̀ ní ìṣíbí ní pé fọ́ọ̀mù kọ̀ọ̀fíìsì èyí ti sọ àlùjáde àìrìn bí àlùjáde káyọ̀ náà lù ní ó mú pé iná jọ ṣiṣẹ́ papọ̀ àlùjáde náà lù ní ìṣèlú wà lẹ̀ ìlú afẹ́fẹ́ yìí. bí ìyàn báyà báwo mọ̀ pé àjàmú kan náà náà jọ ń yọ kákàlá bá jọ ká lóyún. mi ò lọ kọ́ ọ̀yàn náà bá lò àkáàkà lè gbẹgbẹ látàn kó lè lò lára rẹ̀ kó lè sí ara igun mi àwa ti kàyí ìgbà yẹn nípa olóògùn ọba ọba fún ìfọwọ́sọ fún ìfọwọ́sọ bójì olóògùn tí máa fún ní sẹ́yìn yọ tó bá yẹ kọ́mọ yẹn lè kọ́ ògùn lọ́dọ̀ rẹ̀ nígbà tí máa lọ sí pàdé àfà lójú ọ̀nà tí máa gbọ́ wà sí àfà tí wọ́n tó rọ àfà nǹkan kọ̀ọ̀rọ̀ ilé ògùn àyíkẹ́ kọ́ ni nígbà tí ń bọ̀ wà tó bá dáhùn yẹn kí ló dé wọ́n ní ẹranko ńlá kan ló gba ojú ọ̀nà àbúkù ńlẹ̀ òkú kékeré ni ó sì súnmọ́ ẹran ẹ̀ ní onímọ̀ àmà bóyá àfà ní sòdodo ọlọ́run ọba àfà dákun kúta yóò kankan sáfà bá nà pẹ̀lú ẹja látàn pẹ̀lú pẹ̀lú àmì ẹ̀dàdà ó di eyín ó gbogbogbò yẹn dànù kí ló gbòòrò kí ló yẹn lọ́kọ́ tó gbòòrò àti ìṣẹ̀lẹ̀ mú àwọn ọlọ́sọ́jú gun old ọgbọ̀n ọ̀lẹ́yìn ọlọ́run fún dáhùn mùsùlùmí wò ọlọ́run tí ó fún ọ̀sán ẹ̀ka pé afẹ́fẹ́fọ́rọ̀ arúgbó fún arúgbó àti kí ọlọ́run mọ́mọ́ àwọn mùsùlùmí àwọn ẹ̀kọ́ mọ̀dínà wọ́n pè sí àwọn àwọn mẹ́lẹ̀ náà wọ́n ní ìyẹn náà láwọn fi sáàbọ̀ náà fún ìlú ní àbá nígbà tá a tó nǹkan gan a máa lè fi wọn àwọn sí sáàbọ̀ tó wọn àkójọ àwọn tíbi táwọn ó ní ọwọ́ kan láti fi tù wọn kí ló mọ́kà lè yẹn púpọ̀ wọn ọlọ́run wa fi wọn pé ara òun àwọn ọkùnrin ènìyàn àwọn sílẹ̀ tí wọn wọn kàn gorí òkè lọ ni báwọn sí ẹ̀sìn báyìí wọ́n kàn bẹ̀ sí wọ́n ju ọ̀fà bí wọn lórí mi kan su ji wani kai kusa na abbas ya abbas na jikin nas ya ashabu labakara ana rasulullah ila kadib a wasu abin ko kwasu wala wọn díẹ̀ lóko àbẹ́ni sọ́dọ̀ mú kàn bú yẹ kàn yẹ kẹ síbu kó bá fún báyìí kò sí kẹsàn nínú tó wà lórí òkè kí yẹ yẹ kẹ ọba lójú kí ọba ní bí ọwọ́ ẹnu ẹ kàdàrà àwọn yẹn wà lókè gbà àwọn yẹn wà lókè gbà. gbogbo mọ̀sílẹ̀ jẹ́ àyàfi tó bá gbogbo wọn ó ti fi kọ́ dàbí gbogbo wọn lọ́ba àwọn lọ́wọ́ bí ọ̀pọ̀ àwọn ń bá lẹ̀ àwọn mùsùlùmí bí ẹ̀yẹ lè di wọn ni wọ́n dá àwọn mùsùlùmí yẹn wò kí ni wọ́n púpọ̀ àwọn ní ó di wa àmọ́ yẹ gbẹgbẹ afáàná ní ogun ẹgbà rárá o ẹgbẹ́ mọ̀ ní bẹ́ẹ̀ ẹgbà ogun ó di ìlú àwọn ọlá kó tẹ́ lábílà ọgọ́ fi dá ìfẹ́ bẹ́ẹ̀ nígbà yìí ní ìgbà yìí alhamdulillah nígbà awọ́lù lẹ́wọ́lù awọ́lù yìí ni àwọn oníbọ́ọ̀lù bó bẹ́ẹ̀ gba mẹ́ríkà tó máa lọ́ máa pè ẹgbẹ́ fi fi wáyé pé kí wọ́n ti gbèsè wọn lọ́kàn ní gbàtà bá mẹ́ríkà ní àná ń bulẹ̀ ní so no man's land ní markas àwọn gbà bọ́ọ̀lù ọgbà gbà ọ̀ ọgbà gbà bọ́ọ̀lù àti wọ́n ti mú ogun àti wọ́n ti mú ń dè lọ wọ́n ti mú ìnira wa lọ tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ti yọ ó ń dè nù wọ́n bá ṣe àbọ̀ awọ́ẹ̀ nǹkan àti ń dèrò ni òun ń dẹ́kun sí àbùkù kò sí nǹkan ní ọ̀yà kó sí nǹkan lára jẹ́rí ìṣẹ̀jì nǹkan lára wa ó di wa ìṣẹ̀lẹ̀ nígbà yìí nìyí kiri mọ́ ọ̀rọ̀ yìí fún wa láàjọ ìwọ̀n ti wà pé amẹ́ríkà ti tẹ̀lé ìmọ̀ àfọwọ́ kan àwọn ará amẹ́ amẹ́ríkà sí ẹ̀yìn ilẹ̀ amẹ́ríkà sí àwọn tó wà níta wọ́n kó tó bá ti gorí bíríìjì wọn àfíríkà ni àfíríkà mẹ́ńbẹ̀ ẹgbẹ́ ọba bí gorí bíríìjì yẹn nítorí àwọn àwa káràrá wí ìtàwádà kánò yìí ó ní ọ̀rẹ́ òun kan bẹ̀rẹ̀ kánò rẹ̀ kú ní àtìrí àwọn àjẹ̀nú lọ ó ní bíríjì kájú lé rẹ̀ ó ní ẹ̀rọ àti da ó ti gorí bíríjì wájú rẹ̀ báyìí àwọn àjẹ̀nú kan máa gbọ́ lójú ni ó ní gbọ́ lójú máa gbọ́ lójú títí ó lóun ṣe ṣe kó fóun ní àtìrí hùn ó ní kò fóun àtìrí lọ́nà ti bá wa àtìrí gbà ìjọba ẹrú ni ẹrú mẹ́ríkà ti máa bá àwọn àjọ ìkí ó di abóṣeré nìyẹn búrọ̀ àkàrí sọ fún mi pé ó ní tí mo ti ọ̀fà mi ó lóun tó ń sọ lè mọ̀ ni pé kí wá sí ń lérí báyìí kí wá sí ń lérí báyìí táwọn afáàmà ti ń lérí báyìí kí wá sí délẹ̀ báyìí ó lóun ti jọ ó ní sàánù ọ̀bí ẹ̀mẹ̀ta kí ló dé ìyàwó ẹgbẹ́ gbóló lọ́rọ̀ ẹgbẹ́ gbóló lọ́rọ̀ ẹ̀ ìrètí kankan kí ló fi bìrì inú yín gẹ́lò bí òbí gbà ní àní wọ́n níbi ǹjẹ́ ìgbéga bí ń ni abẹ́ ewé ló wà bí bí níbi inú inú ó yẹ di n'ala ni láàrin tó ẹmú gbọ́lọ́ọ̀nà làfà àyẹ̀ gbọ́kànlé aláàjì wa alàbùdọ̀sí máyà lẹ́kì ní ìjẹ̀bú òde ìsúnsì lẹ́sìlẹ̀sì wọ́n ní oru wọn jẹ́ gbọ́lọ́gbìnrin iwájú ilé rẹ̀ iwájú ilé wọn rẹ̀ ní basic ni táwọn olóró òní máa gba ibẹ̀ ìfà àbúrò àjọ nkàlùkù yẹ gbẹlọ ẹgbẹ alásán ni nígbà tí àwọn olóró yẹn ń bọ̀ àwọn náà olóró yẹn sì máa wọ́n gba yé wọ́n ti bèjọ́ máa yà lé kí múra kálẹ̀ kankan ní wọn débẹ̀ àti obìnrin ẹlẹ́hà àti wọ́n na àwọn olóró wọn hàn ní nínú ìjẹ̀bú òde ó di yẹn ní alẹ́ àwùjá ìlápè wọn ẹ fi àfáà lẹ̀ ẹ má dodo àfáà mà ẹ má bọ̀ mí ìfá àwọn ọlọ́ kárí wọn níbi ìgbà gbàmà wọ́n má bàlá ju orí rẹ̀ ó ní bọ́ọ̀sì yẹn bí nìyẹn ọwọ́ ni yẹn tó ti lọ nìyẹn ọlọ́mọ tó àfọ̀rọ̀ ìwà níbi báyìí ilé ìgbèrè tó wọ́n ti dàbà wà nígbà ìbú ẹ̀ ti dàbọ̀ àwọn nìyẹn bọ́ọ̀ ẹ̀mọ̀ ìbàdí ṣe ní ìlú yìí wọ́n máa ń ṣe bá wà bí kò tí ì ní kí ẹ má gbọ́kànlọ́ lọ́wọ́ bá dáhùn tàbí sí mọ́tò ọ̀rọ̀ balẹ̀ ẹ wo bí tí asáàsọ pa ni pé oní ọ̀là níbi ìkọ́lá àwọn tàbí rẹ̀ àwọn kìfì ní kúrò àwọn jóni kúrò àwọn máa bọ́ dá ṣìkọ́n jọ kọ́ ní àwọn kìfì ní kúrò àwọn jọ àwọn hàn ilé mọ́ ní ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ padà ní ọ̀rọ̀ ọ̀wọ̀ ní padà ẹ ní padà àwọn ogun ahzab ogun ahzab kí ni táwọn gbé bá dúkọ̀ lọ́wọ́ lọ́wọ́ tó ما توكل الله هو حظه هو عذاب أنا كثيرين حرقوا أنا ما قل ابو كثيرين يهود غرب سراوي وصاروا بمجوس المجوس العلماء والسمجرة انا بقونا قرآن حقا اصلي وقوم الانمينا الاسلام وقوم الانمينا الاسلام اجا غوصي في الزانة بابا الاسلام لك هذا ما بلا وجه ما بلا وجه ó di ọkùnrin àwọn jọmọlọ sí ọgbọgbọ ohun azab bẹ́ẹ̀ nìkan alábìyẹ ti kí wọn asè lásìkò pé asè ní magrib ní sinna sàmà bá ní ọlọ́run bá wa sí madina yìí ọlọ́run máa máa di kalẹ̀ fún wa ni ọlọ́run máa máa sí àwọn kankan ọlọ́run máa sí mi kalẹ̀ madina ọlọ́run gbogbo madina ọ̀kìlóyìí po ọ̀nà méjì kútó wà madina lọ́dọ̀ àwọn àbáníkò rẹ̀ ìzàlọ́run àwọn ará mẹ́ta ọ̀sùn lọ yípo yípo tó kọ́ lọ́gbà bàbá bàbá kò rẹ̀ yà ọ̀nà tó lọ́gbà wọlé náà ẹ̀yà gbé kòtò olympic middle of trent ẹ̀yà gbé kòtò kó mọ̀ lè wà wẹ̀sì wọlé ẹ̀ ń gbé kòtò yẹn oyè ẹ̀rú gbà àwọn mùsùlùmí lójú ẹ̀ ara àwọn mùnáfìkì ń ṣe ẹ̀yẹ àwọn mùnáfìkì ń ṣe ẹ̀yẹ gbogbo àwọn gbé kòtò yẹn wọ́n ti kàkan ànábìlì àwọn ti fẹ́ magun ilé ìwọlé ànábì gbé jíga Allahu akbar gbígbà pẹ̀lú àti lánà ni àti fọ́ ni ànábì ní alhamdulillah àti fẹ́gun ilé iná fẹ́gun ilé iná wọ́n ti lọ wọ́n ti kàkọ́ àmì ànábì àti ti fọ́ Allahu akbar ogun rómù bọ̀ àti fẹ́gun náà wọ́n ti wọ́n ti kàkọ́ àmì Allahu akbar ogun pàṣẹ àti fẹ́gun náà nígbà tí wọ́n wá di pé wọ́n tó kò tó tán fún àwọn táwọn kẹfìrí dúró àwọn kẹfìrí dúró lókè lọ́hùn àwọn mùsùlùmí àgbà kàrà mùsùlùmí wọn bí wọn pé àwọn kẹfìrí wọn lọ bí èṣù yìí wọn kẹfìrí wọn àwọn mùsùlùmí wa ti na àmìjà jò ní mùsùlùmí ta ni ó nu yín táwọn kẹfìrí ti lágbà tí wọn ti nífẹ̀ẹ́ kíkùn bẹ́ẹ̀ ara wọn já ta nínú yín ọ̀tàlẹ́ wa fi ṣáì owó nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wọn táwọn kẹfìrí ń ṣe kò sí ilẹ̀ kan tó sọ pé òun fẹ́ lọ kana munafiki bẹ́ẹ̀ sí ẹ̀yẹ́ bíi tó ọ̀tọ́ yín nìkì ìjọba ìṣẹ́gun róòmù ìṣẹ́gun pàṣẹ ojú àwọn ojú ilẹ̀ tí ìṣẹ́gun yìí ìgbẹ́ngbẹ̀ yìí ó ní ìgbẹ́ngbẹ̀ yìí tẹ̀sí lọ́lọ́ ọ̀lẹ̀ jákòó láàrin ìyàn ọ̀lẹ̀ ojú tẹ̀ ìjọba nàìjíríà náà sí ẹ̀yẹ́ náà sí ẹ̀yẹ́ sínú àwọn òṣèlú àná níbi kan ní káàmì ọ̀lọ́lẹ̀ sáàyẹ̀wò akọ́bàlẹ̀ gbọ́ àwọn ọjọ́ òun lọ lé gọ́ láàrin àwọn ìkànnì lóru àwọn wọ̀nyí ló fi ń mẹ́nu jàrọ̀ wọn tí wọ́n bí àwọn sílẹ̀ kẹta sílẹ̀ kan dáhùn àbí ti dàwọ̀ á lọ àwọn tí wọ́n fi kó wà wọ́n fẹsẹ̀ gbọ́n báyìí ó di wọ́n náà ní kí wọ́n fẹsẹ̀ gbọ́n ní pé ojú àti nílẹ̀ wọ́n lè wo wọ́n tún bí àárín wọn alábò tí islam kiri wa yóò báyìí wọ́n lọ pé alikọ́ léwu tí wọ́n ń sẹ́yìn mọ́sìn kẹta o àbò sudan ní àyà kẹfẹ́rí ni kò dẹ̀ ní kọ́mọ́ndà nínú kọ́mọ́ndà wọn doc ó di àwọn kẹfẹ́rí yóò gbogbo àwọn kẹfẹ́rí kọ́ra kan ó lọ kọjá lánàá dàrún ó lọ kọ́kọ́ gbé àwọn ọkọ̀ káyà alábìrì kọ́ ọmọ tẹ̀yẹ̀ kan ba ó jọ́ wọn bá nǹkan gbà wọn kọ́ra ni ọ̀gá yàbẹ̀ Abu Sufyan sọ pé kí wọ́n gbé kankan sọlẹ̀ ọkà anáwùsì ni ẹ̀yìn Ahzab àwọn sáìtì wà ní wa o kó ń kálukú di ẹjọ́ wà lẹ́gbẹ̀rẹ̀ mu lẹ́yìn àyàwó kọjá ti ha ọgbẹ́ni ti fura mọ́ fún un olùkọ́ fẹ́ họ wọ́n ti bọ̀ ti họ wọ́n gẹ̀ kó nù olùkọ́ wa di ẹjọ́ wà lẹ́gbẹ̀rẹ̀ mu nígbà tí wọ́n di òmu ọ̀nà ń di ẹjọ́ wà lẹ́gbẹ̀rẹ̀ mu ọkọ̀ ni salamu alaykum ni wọ́n ní wa alaikum salam wọ́n ní ah èmi ìkàrà níbi ìran wa àbí tí ń sálámà sí mi ní ní ibà ó ní kò jù bẹ́ẹ̀ lọ bí atẹ́gùn yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn atẹ́gùn yẹn pẹ̀lú òkúta wa ni àwọn kìkìrì kọ́ ọ̀rẹ́ bí àwọn òkúta ti ń bá wọn ni àti atẹ́gùn àti yẹn ni ti ń bá wọn ni gbogbo tẹ́ǹtì wọn ẹ̀sìn tẹ́ǹtì ẹnì fúnra wọn àwọn yahudi ò dábòye fáwọn yàda sára nà sára ò dábòye fáwọn kàfẹ́rí àwọn mo ti kú bó ti gbọdọ̀ ìwọ ní bá kọ̀dà bọ̀ wá sí bá ní ìsọ̀lá bí wà olúwa ara wọn kàmọ́ wọ fún wílà ní tó gbọ́ ti tí wọ́n lọ báyìí àwọn wúlò àwọn eléyìí ọ̀rẹ́ jà ń sílé mà ó lè kánà lọ́wọ́ àpò sọ́lá mi sílẹ̀ àwọn ìyá àṣìlá báyìí báyìí lọ sílẹ̀ báyìí báyìí ẹni tó di mọ́ ẹ̀ màláyìí kàlẹ̀ àwọn ọlọ́run ọlọ́run sọ pé wọn ò ní mo sọ àwọn màláyìí kàlẹ̀ ẹ̀yìn orí wọn jùmúlù láti ọ̀hún náà àwọn musa ọ̀sọ́ ìjà tàrí kẹ́ẹ̀rì àwọn tó ní wọ́n wíra àwọn mọ̀láìkà ni ní ma wíra wà nínú ó di yẹn ó jẹ́ ẹni ló jẹ́ ẹni so alábi tí wọn ká yẹn àdúrà ní tábìlì ṣe pé aláwọ̀ mọ́sílẹ̀ kìtàb ọmọdérí ẹ̀ sahab ó azimu ahazab àwọn ahazab ni azimu tíwaka wọn sọ́nà àlè gbàgbà borí wọn tíwaka dàmárú wọn eléyìí wọ́n kàn rẹ̀ yìí wọ́n bẹ̀ sí mílíọ̀nù ni aláwọ̀ mọ̀ mọ́jú lọ́dún kìtàb ọmọdérí ẹ̀ sáábẹ̀ wàá zun ahmed àfihàn wọn tún náà lè kó jù bẹ́ẹ̀ lọ. ó di oṣù pàǹkàkì wọn la wọ́n dàrú mu ó di ebó dérí nu àmọ́ àwọn àlọ́ pé wọ́n àwọn bàbá àjọ wọn lóògùn ní àwọn oògùn àwọn oògùn káàkiri àdúgbò wọ́n ní kí wọ́n bọ́ wọn ni wọ́n ti fẹ́ mọ́ bẹ́ẹ̀tì rẹ̀ kọ́ kọ́ọ̀lù rẹ̀ ni. àdúgbò àdúró déédéé ọlọ́wọ́ sànù wa wọ́n ní àwọn ọ̀nà ìtìyàn tó pọ̀ ní ọ̀nà ìtìyàn tó pọ̀ wọ́n lè máa àwọn ìtì wọn máa sáná kí ẹ̀dù tó rọ̀bà dáadáa kí ẹ̀dù tó rọ̀bà dáadáa bọ́dù tó rọ̀bà dáadáa ooo ó tẹ̀lé mi ìgbé ìgbà ń kájẹ̀tì rẹ̀ nígbà kájẹ̀tì ń kájẹ̀tì ìyàwó rẹ̀ wárí ó rẹ̀ kò ó di اللهم رحمتك أرجو أنا أباو أنا المنيا فلا تكفلني إلى نفسي طرفة عين ولو ما فهمت لي كذبك يجوني يجو مينيت سيسي تكوز ميقو عن المتالعو يجو جوك مسلمي شاني كل مبالغ مبالغ مبالغ لا إله إلا أنت يقول له ميت ما بوك ناس هو اللي ó di é lérò tó ti lọ nìyẹn

bí àwọn afá wa gbẹgbẹ tọríkà ni wọn àwọn afá ti wà ní ìsàbí sọjọ ẹgbẹ ọhún tọríkà ni wọn ti gbogbo báyìí wọn bí nínú nǹkan àti ìdí nǹkan rẹ àdúrà lọ́la ọ̀tún abílẹ̀ ọ̀hún wọn kì í sàlá nípa sí o wọn lọ́ọ́ bá ọmọ yìí di ẹtí tó di fi ìgbà lẹ́wọ̀n ọ̀dọ̀ afá ló gbé yàn afá wa wọn tàbíkà ni wọn àmọ́ kò sí dúkà pẹ̀lú gbogbo àwọn àdúrà làtọ̀ sí àdúrà ni kí Ah, àbí kí ọmọ kí ọmọ ṣe jù ní ẹ̀ ẹ̀zúwà ni ó di kò lè mọ́ mú tẹ̀zúwà lọ ó di máa là bá wo gbogbo máa rí ní sí ẹgbẹ́rẹ́ ní kẹ̀kẹ́ mú tẹ̀zúwà lọ àbí kí kàràmọ́ ni ẹ̀rù tẹ̀zúwà ni kò sí ní máa mú tẹ̀zúwà tó ẹ́ ó di tẹ̀zúwà ni lọ́pàá pàdé omi kọ́tẹ́ bá kí máa wá bàbá alájọ kọ́ báyìí máa wá gáràjì wa bí ra máa ní lọ́lẹ̀ kọ́tẹ́ ẹja kan ìwà ẹ̀ ti bẹ̀rẹ̀ kọ́ máa hun nǹkan kọ́ máa hun nǹkan ìpínlẹ̀ kákan ìpínlẹ̀ bá ti ẹ̀gùn ọ̀wọ́ ní ògùn ní ọ̀ ìtẹ̀rẹ̀ wáyà tó bá súnmọ́ tó mọ́ tó ná ẹ̀yìn ìpárí wáyà ẹlẹ́kọ̀ọ́dọ́ mi ọmọ yìí ẹ má wé ìtààmù rẹ̀ ẹjẹ́ kọ́ lè kọ́ sẹ́ jákàn lọ yẹ ọ̀ ìpárí wáyà bá kọ́lá jẹ́ mọ́lẹ̀ jihad ìgbà ọkùnrin tẹ̀síwájú àmọ́ ẹ̀sìbáàni ẹ̀sìbáàni bó lè rí nù ó di yẹ bó lè rí nù ẹ̀mí ọ̀mọ́ ń pa gàrí tíra bó ti wá tẹ̀yẹ gàrí tíra uh, ní ìsìn Adébáyọ̀ Ṣítù mínísítà fà communication àbíyàn pé ní onídìí wa kàbí lọ́dọ̀ Buhari ẹni mọ́wọ́ ni màá fi gàrí tíra rẹ̀ sí owó ni ló ń pè ní gàrí tíra ní ìsìn mo ti gbogbo àti sọ fún gàrí tíra rẹ̀ kọ́bọ̀lì kò sí nìkan kọ́bọ̀lì ó di egbò títọ́ ni kọ́lọ̀ ń kó sí àlùwà. nígbà tí àwọn ọmọ ti tí àwọn kan wọn ní egungun ti gbà pé wà bá wà bí àdúrà yẹn àdúrà wà bí pípa ta náà wà ọ̀làdàna وبارك لنا فيما آتيتنا وأتل حياتنا على طاعتك wà sí náà máa ń sọ lọ́nà yọ àdúrà yẹn gbogbo ni gbogbo sí ni bí àkàwé àwọn yorùbá àdúrà yẹn general ni alama ìṣẹ́rọ àmúwá ọlọ́run fi àgbẹ̀ṣọ alama ìṣẹ́lẹ̀kùn kíkú dúkìá wa kò sí dúkìá kiri mọ́wọ́n nìkan yẹn àmúwá kiri wọ́n nìkan yẹn bẹ́ẹ̀ dúkìá ikú wọn yẹn bẹ́ẹ̀ dúkìá ni wà àwòrán àdàlọ́ ń jẹ́ àwọn ọmọ ọkọ̀ wọ̀kẹ́ àwọn arákọ̀wé yẹn àwọn oníṣẹ́ bí wọn lórí àwọn ọmọ mẹ́ta náà ló fẹ́ bí ọmọ mẹ́ta àbí mẹ́ta mẹ́rin kọ́lẹ̀ a alọ́kọ̀wé onídàdúrà ọmọ àwọn àwọn ọmọ akọ̀ ní sísọ́ ìbò tí bí ó ní tẹ́jọ pàdé ní ọjọ́ pẹ́ o níbi tọ́bí lẹ́yìn ìgbà yẹn o ó láwọn ọmọ tó wà láàyè ní ìgbà wọn tó ti kú sí tuntun ni àwọn tó wà láàyè ní báwọn kìí lẹ́kọ́ sọ́kọ́ àwọn akọ̀dù wà lọ òun pẹ̀lú àwọn mẹ́ta pé wọ́n dúkọ̀ wọ́n ti wọ́n one fifty ó ní àwọn ọmọ òun ba ó ní òun ọ̀kà àwọn tó ti kú tuntun ni six days ride bala wọn mọtò forty eight tó wà láàyè àbúgbà tí ká ó ní thirty nine tó ó di amẹ́ta péré nù ó di péré nù ìmínísì ìmínísì nineteen mo ní báyìí nineteen ọkùnrin mẹ́wàá obìnrin mẹ́fà níbi gẹ́gẹ́gẹ́ mo ti ojú kò yìí ó di ó di ní ìlànà ìjọba kọ ibi bra Ismail ìyàwó mẹ́ta ìyàwó ẹ ẹ àwọn ìyàwó mi ò rí màmá rà gbogbo wọn òbí mi ọmọ nìyí gbà mi ìfẹ́ dùn àmọ́ kọ́lá kí wọ́n kálù kan ti lọ. àwọn lẹ́yà kìíní kan àwọn olùfẹ́ àwọn òdìbẹ́ rẹ̀ wọ́n náà yóò ní àwọn ẹ̀gọ́ òdìbẹ́ rẹ̀ mílẹ̀ ṣáàjùmọ́ rẹ̀ lọ lẹ́yìn náà òun ti kọ̀bìnrin lẹ̀ mí ò fún kọ̀bìnrin lẹ̀ ìyàlá òde táwọn ẹgbẹ́ mo fẹ́ gbọ́dọ̀ sí ni ìdájọ́ kan wọn kò kúbi kalẹ̀ ìtì ìsáyà ọkàn wọn lẹ̀ ìdúgbò mọ́ wọn bàbí ní kó bínú nígbà fẹ́ àwọn yọ̀ǹgì bíi ó di àwọn obìnrin lọ ó di yé ibùdó àti báyìí bó ti lọ nìyẹn náà ó di yé bó ti gbó gerí nìyẹn ọwọ́ ni dáàrí tíra dáàrí tíra pọ̀ ọ̀rọ̀ ó dọ́dọ̀ ọ̀rọ̀ jáde kẹrin àti ọ̀tún mọ̀ sí nìyẹn aláwọ̀ ẹ̀kàmù wà lánàá wà òun lánàá bá gánà gbogbo tó wà fún ọkọ̀ kàfàrógàfì wà á tilẹ̀ hayátà náà látọ̀ àdìr àwọn jẹ́ mi wógun àti dáadáa wà á tilẹ̀ àwọn jẹ́ kí wọ́n dáa àbí la ilaha illa anta àbí àyìn dàpọ̀ àbí àtàlẹ̀ islam fífi na anas bin malik ni anas bin malik àwọn olùkúgbẹ́ ní madina àbí ẹbí àwọn ọmọ one twenty seven one twenty seven ọmọ lóbi ọ wà lọ́mọ ninety years ní ìkàbá yọ̀yọ̀ ni wọ́n máa rí nígbà tó wà lọ́mọ ninety ọwọ́ kọ́ ọmọ thirty years old ni ìtàn òṣèlú pàtàkì rẹ̀ ni ó ní ìbò ti lọ nìyẹn ìbò ti lọ nìyẹn ìgbà bẹ bẹ̀rẹ̀ ìgbà bẹ roko ìgbà bẹ bẹ̀rẹ̀ ìgbà bẹ bẹ̀rẹ̀ kó tó máa gbé nǹkan kó tó máa ṣe ó di eyín bá dúró àlefà kan wa. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحانك اللهم وسلام بالله